الأستاذ إبراهيم ومحاولاته في تعليم وتحفيز الإخوة في برنامج إعداد علماء الغد فجزاه الله خيرا آمين وكذلك فضيلة الأستاذ عبد الحفيظ أبو بكر حفظه الله عبد الحفيظ أبو بكر فضيلة الأستاذ عبد الحفيظ أبو بكر a rí pé nípa àwọn tọ́jú ṣáró ṣàlọ́ àwọn náà tó ẹ̀ àti ìjà ńlá tó wọ́n fáwọn èèyàn wàbọ̀dí lọ́tún ustaz Mas'ud aláwọ̀ tó bẹ́ẹ̀ fi ẹ̀kùn tó kó ẹ̀kùn títí gbogbo àwọn àpá àti wọ́n sì gbìyànjú yìí fọ̀dílọ́tún ṣẹ́ẹ̀kùn ustaz Shu'aib wọn gá àmìrà ìlà wọn ni kọ́tún wá gbà lékún sí ẹ̀kùn wọn a mọ̀ yìí nírí wọn ọ̀dá واعترفنا بمجهوداتكم الجبارة نعم. والثاني فضيلة الأستاذ بيقي إبراهيم حفظه الله نعم اعترفنا بجهودكم ومحاولاتكم وصبركم وتدللكم وتحملكم نسأل الله سبحانه وتعالى جزيكم خيرا عبد الحفيظ أبو بكر جزاكم الله خيرا ورفع الله بكم والأستاذ مسعود أكيلية جزاكم الله خيرا ونفع الله بكم هذا اعتراف بجهودكم ومحاولاتكم نعم ìdókùn ni àkàwàrà àdìdákùnlá sí àkẹwàrà tí wọ́n bá wa bù wọn ní ẹ̀bùn náà ọlọ́pàá àbára sọ wọn ní sọ lórí náà àmọ́ lọ sí àdọ̀ ọgọ́pọ̀ àwọn lájínà tí wọ́n jẹ́ àwọn kọ̀mẹ̀jì tí wọ́n ṣe gúdúgúdú méje àti gíní àti yàyà mẹ́fà àti gúdúgúdú àti yàyà ìgbẹ̀jú sáà ní ẹ̀rẹ̀ nínú àwọn tí wọ́n tẹ́ gbìyànjú kíkọ́ yìí bá a ṣe ní àwọn ọkùnrin náà ni àwọn obìnrin bẹnu àwọn olùkọ́ wọn Táì, a ń gbàtà àwọn kọmití. Àwọn kọmití àwọn kọmití elétò. Àwọn àwọn Dr. Rashid Abdulrahman a onígbìyànjú púpọ̀ ní wọn ah, ẹ̀tọ́ tí bá ṣe sílé òní ah, iṣẹ́ ah, ribiribi òní wọ́n ń ṣe ọlọ́mọṣẹ́ àbáwọn tó wọ́n ní ẹ̀sán olóore bákan náà Madam Abbas Adédayọ̀ ọlọ́mọ àwọn náà sílé wọ́n ti ṣe gudugudu méje wọ́n dìbò ọ̀yà káwọn ẹnìkan kọba arólẹ́dẹ̀ wọn ọ̀yà ẹ̀sọ́dà tó wájú rẹ̀ fáìlì Khalid ọmọ abúkọ́lì tọ́yẹ̀ ah, ó ní Khalid gbẹ́rẹ́ àjọwá ẹ̀yìnà Khalid abúkọ́lì dìnà ní Dr. Rashid Abdulrahman àwọn sì nígbà tí wà lọ́wọ́ wá sí eh, eh, ó bá bàbá rẹ̀ gbẹ̀mùrẹ́ Eh, eh, oh, Khalid, Masha Allah, Tabarakallah. Láàrín tó wọ́n tọ́lọ́tọ̀lọ́ bàbá wa, kí Mùsáàbù Khalid kọ́rọ̀ ká ìbò láti ọ̀dọ̀ àwọn bàbá wa. Mùsáàbù Khalid láàrín tí wọ́n gbé ẹ̀bùn dájú ọgbó yẹn. Tẹ́ Ustaz Farid wọ́n ti ká ẹ̀rù dájú wọn. Àkọ́kọ́ àgbà kan wá lọ nígbà tí wọ́n lé wọ́n gbé ó dà yẹ méjì ní tó ń sè wọ́n. Ẹ̀rù pọ̀. Báyọ̀ sọ́lá ló tó. Bákan náà, Malam Abbas Adédayọ̀ wọ́n ní mọ̀ iná wà lára. Àbí ó kọ́ ní tọ́ Alẹ́ náà lè bá yìí. Ẹ̀yin náà sọ ẹ̀rọ lédè wọn. Ẹ̀rọ lédè wọn. Láti nà sí gbogbo ìkútùkọ̀ àwọn ilé. Ó sọ̀yẹ̀. Eh, wọ́n ní ìtọ́ tún tẹ́lẹ̀ èbó ní ká fún wọn eh, àwọn mẹ́ẹ̀bó kà púpọ̀ wọ́n sì mọ́ ń gbá mẹ́ẹ̀bó púpọ̀ Abu Ammar náà ọ̀dọ́ àfúnlá ọ̀sọ̀rọ̀ ẹkú tí wọ́n lónìí ẹ̀rọ̀bá alọ́lẹ́dẹ̀ wọ́n alábáwá gbà láti ní aládàbí habibullah àwọn ni wọ́n ṣètò ẹ̀kùn náà sáà rí òun bákanáà àpè fadilatul ustaz al-imam imam abbas ibrahim òkè sunna ládùúgbò sunna lọ́dọ̀ baálé òkè sunna ẹ̀bùn wọ́dà ní ti sunna gangan Ìmáàmù òkè súnnà. Ìmáàmù òkè súnnà. Súnnà. Bàbá alákìtì àgbà ni. Alákìtì àgbà. Lọ́yìí lájúmọ̀ nù. Ó bẹ́ẹ̀ ni. Ó Allahu Akbar. Àlọ́ oníjẹ́ tó ọdá rú. Bákan náà, Máàlám Abdulrazza Adéwálé Àwọ̀dà. Inú ọ̀dọ́ ti lọ dákò. Àbú Abdulrahman. Ah. Ilé ìbúdá wọ́n mé ìbò pàpùpọ̀, ilé ìbúdá fún wọn tó kí wọ́n mọ̀ wọ́n ti gbé ìbò gẹ̀rẹ̀ tí wọ́n. Bákanáà, láàrin àtúsáàdì Mahmoud Abdul Jabbar, Abidullah, Mahmoud Abdul Jabbar, ó ti dábì. استاذ محمود عبد الجبار حاولته احمد بن بلمي تولي ايه مولا وجهي مولاي لتولي محمد شعيب قاعد هذا محمد شعيب هو نعم oh. ah. nínú àwọn tí ó jẹ́ olùkọ́ ta korúkọ wọn lẹ́ẹ̀kan wọ́n lọ kírò nígbà náà àwọn alìmọ̀hálímá ọmọ abdullá sọ kí àwọn ọ́fíìsà ara bá gba ìlú wọn nínú àwọn tí wọ́n mójú tó lera àwọn dókítà wọn جزاكم الله خيرا طيب ما كان على الأستاذ أبساء إسماعيل أتوالي من هو الليتو أرسى الله لوري قولة على ذلك الليتو إتنا لنتو ما كان على الأستاذ رشيد عبد الحميد أين هو ما شاء الله ما كان على الأستاذ إسماعيل رضوان هذا زاد إسماعيل رضوان بارك الله فيكم نعم الحمد لله nínú àwọn tí a tún fẹ́ fún ní ẹ̀bùn àwọn tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún ètò yìí ẹni àkọ́kọ́ ọ̀nà ni malam kọ́ọ̀sùn yàákù malam kọ́ọ̀sùn yàákù abu abdulbasi abu abdulbasi ọjọ́ ọjọ́ ọjọ́ àgbẹ̀ Yeah. ẹni tí a tún fẹ́ fún ní ẹ̀bùn àwọn náà ni gẹ́gẹ́ bí a ti kéde fún wa lẹ́ẹ̀kan ni tó ń bá wa mójútó ètò ìlera àwọn àpá wa ẹni àkọ́kọ́ nínú wọn àti fún wọn ọkùnrin ẹni tó jẹ́ obìnrin àwọn náà ni ìyá wa nílé kéwú gẹ́gẹ́ bí a ṣe kéde ní ẹ̀kan àwọn náà ni Dr. Alimasha Omo Abdullah Bonfadi kí ẹgbẹ́ wa á ń dọ̀bà fún kí wọ́n make sure pé ó tẹ̀ wọ́n ní ọwọ́ kí ọlọ́run bá wa sọ wọ́n ní ọ̀sán olóore. bákan náà nínú àwọn ẹni tí ó tún bùkátà a tún bùkátà sí pé kí a tún ní ẹ̀bùn níbí èyí tí ó jẹ́ pabambarì rẹ̀ náà ló máa fẹ́ bọ́ sí ṣùgbọ́n kí a tó lọ síbẹ̀ a tó lọ síbẹ̀ ẹ̀rọ tó ṣẹlẹ̀ méjèèjì pátá gbogbo kọmití látòkè délẹ̀ bó ti ẹ̀jẹ̀ pé kọ̀kọ̀ ní mọ́ ń sọ ní di àwọn àwọn náà wá fẹ́ ṣe ẹ̀bùn afẹ́ ṣe ẹ̀bùn fún olùkọ́ wa. àwọn akọ́kẹ́lẹ̀ tí àtọ́jọ́ fún ní ẹ̀bùn pàápàá jùlọ ọ̀rẹ́ mi kí wọ́n lókè tó wà ní. ọ̀rẹ́ wa sọ̀rọ̀ nínú fún ìtọ́jú ní ìjà mẹ́ta máa ń fi ọ̀rọ̀ mi sẹ́yìn ọ̀rọ̀ tí àwọn bàbá wa bá sọ sí àwọn àtìmọ̀láńdà ẹnìkan wà ní a ìlú ìyàwó rẹ̀ àwọn náà ni dr suleiman rọ́jì mo ní láti sọ díẹ̀ nípa ọ̀rọ̀ fún láti 1995 ní 1994 náà ni a ti pàdé ní ọdún tí àti kọ́ọ̀sì kápapọ̀ yorùbá àbí four hundred láti kọ́ọ̀sì náà nínú wa wọ́n mú èèyàn mẹ́wàá tó dáa jùlọ níjọ́ náà ọlọ́run jẹ́ ká máa dáa jùlọ náà. èmi àti ọ̀rẹ́ mi àwa náà mẹ́wàá náà ìyàwó mi náà ìwà fọ́ọ̀lù mi. ṣùgbọ́n náà àwọn mẹ́wàá wà nìyí àwọn retí nǹkan kan lẹ́yìn ẹ̀ ìgbé wọn fún alẹ́ admission láti wọ yunifásitì nínú gbogbo àwa four hundred àti nínú gbogbo àwa mẹ́wẹ̀ẹ́ wà nìyí èmi àtàwọn ẹni a ní opportunity láti lọ sí Ghana àjọlọ sí mẹ́jọ́ lọ́dún kan náà nígbà tá a parí àwọn àgbà London lọ ọmọ ilé ìkóni ẹgbẹ́ ti lékòó àbúrẹ́kọ́ bàbá wùlé lẹ́nu bàbá wùlé lẹ́nu wáyé àwọn ẹni Dr. Suleiman ráàjì ìgbà ọ̀la ọ̀sẹ̀rọ̀ Muhammad bọ̀yá ìlú èbò lẹ́sìn àbílẹ̀ kéwù sọmọ pé èbò náà ti gbé kéwù mi kéwù náà ti gbé èbò mi lọ́dọ̀ yìí irú gíftì wo ni a fún kò sí nǹkan àwọn ajé tí ọ̀lọ́ ẹ bá mẹ́lẹ̀ ìbò fún wọn wọ́n ní tí ó lé kéwù ń lé pọ̀ délé ìbò lọ. wọ́n ní amúti eléèbó wá lẹ́kọ̀ọ́ náà. ẹlẹ́ẹ̀kejì ní àwọn tí wọ́n fẹ́ kí n fún ní ẹ̀bùn láàrin yìí látọwọ́ ara mi àwọn náà ni yà ẹ̀bùn náà ní àwọn bàbá ara mi fún ẹ̀yí jazakumullahu khairan àwọn náà ni ẹ̀kùn ṣe atókùnkùn látàárọ̀ àwọn náà ni ṣe àádọ́ rahim kútùbí ìgbà mi wọn máa sọ pé àlè kútùbí ní ọ̀hán náà ìjọ ìjọ mẹ́ sí kútùbí ìdíjú ní àlùfọ̀ láàmù àm àlè kútùbí. àtọ́fẹ́ kí o. ọ̀yà kéèfù. àlè kútùbí. àlè kútùbí ọwà mẹ́ ẹ̀ ti gbọ́ báwọn ẹ̀ má bẹ̀ kútùbí kútùbí máa wò. Ẹ̀rọ bí alìkótóbi. Alìkótóbi. Ìgbẹ́ tí ọwọ́ àmì fún wa ní àdíyà, mo sì lérò pé kíra tí mo rí fún ẹ̀ wọ́n yí sísè kọ́yá pé wọ́n lè ti ní ọ̀tà bí kọ́ mọ́ ni ọ̀dá ìkan bẹ́ẹ̀ tí mo fún wọn sí ni àwọn náà ní tíra tó wà lókè bàbá wa onímọ̀ náà lẹ́gbàá wọn fásitì dídà láàrin olè kíra ìṣẹ́ fi gbólógùn mọ́ ẹni kó ti bíi ó ti ẹ̀kọ́ ọmọ náà ẹrù tí wà náà ló ń lò lọ́yọ́ àìkú tóbi èyí tí ó parí òun náà ni kí mo bá ti gbàgbé máa pírísẹ́ǹtì tíra yìí bákan náà fún bàbá wa tí wọ́n ti ń fún wa lẹ́gbọ̀n àtò ẹni tí ó wà bá mi fún wa ẹni tí ó jẹ́ olùkọ́ láàrin wa ń lúgbà àwọn náà bá fún wa àwọn náà ni ṣé àríkàlàmù ah, àwọn bàbá wa ṣe àríkàrà bọ́yá bà á fún bàbá wa lágbè tẹ́lá sáájú màá ẹ bá wọn bẹ̀ Bukhari wà mẹ́ máa ń gbé wa mọ̀ Sahih Muslim gan àwọn ọ̀gá máa wú àti ọ́fíta máa dùn ẹ̀ lẹ́yẹ̀ fọ́mọ̀ Sahih Bukhari tí Sahih Muslim wà mẹ́ Bukhari ẹ̀yọ kan wà Muslim bàbá wà ní ọmọ wa dá Buhari ẹyọkẹ́ ní Buhari ẹyọkẹ́ náà ní àbí wọ́n di kó pọ̀ àfàrígbò wá ní ọ̀yà ìwé náà mẹ́ máa sọ́ndọ́ wà mẹ́ ayá mọ́ lọ́wọ́ àhá kí ló wà mẹ́ ààrẹ lélé wọn ẹ̀pọ̀ kò fi di bàbá ó ti wájú bá mú alfurkan ayá mọ́ àhá Adé ẹlẹ́gbẹ́ kò máa jẹ́ ẹ̀bùn fún àwọn bàbá wa ọ̀ọ̀tọ̀. Ìjọ́ àkọ́mọ̀ láàbù sẹ́yìnà. Àwọn bàbá àgbàlágbé ní ètò àdúgbẹ́ta ní alhamdulillah. Ìtọ́jọ́ wa uh, Hamza, uh, Mọ́ta Hamza, الفرقان أجل إيه؟ في صفات صلاة النبي من الإفساد النور فقد يقول آه. وكان أعطانا بالضبط جزاه الله خيرا آه. تعملي آه، تعملي وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا شاء الله سيدنا السلام نعم إمام بشر ìṣẹ́jú kan ọya ọya ọya àwọn lájínà tí wọ́n jẹ́ elétò fún gbogbo ètò barnami àwọn náà naa náà fẹ́ fún àwọn bàbá naa káwọn náà mọ́ bínú wọ́n sì ní kò tó nǹkan nítorí àwọn náà fẹ́ ẹ̀bùn afẹ́lẹ́ iná àti kíwọ́jẹ́ ẹkú iṣẹ́ o ẹkú ìtọ́jú wá o lọ́dọ̀mọ́sá àwọn asẹ́rí lẹ́sùn olórí o jazakumullahu khairan wa nafa'allahu bikum lọ́dọ̀mọ́sá àwọn asẹ́rí lẹ́sùn olórí náà sára mọ́ lọ bẹ̀ báyìí àwọn bẹ́ fún àwọn bàbá wa lẹ́bùn wọ́n sì mẹ́gbọ̀n wa láti Benin Republic ah, ah. ànábì èsì pẹ̀bù èmi náà sì lè ní kán mọ́bùn wọn lẹ́bùn mọ́ ah. láti wá ṣe ẹjá gbà wọn láyé náà a ní ká máa bọ̀ lẹ́ẹ̀kan náà láti Benin Republic àwọn ọmọ yìí jẹ́ ṣe pé ẹ̀bùn yìí ẹ bá wọn gbà bẹ́ẹ̀ ẹba faransé la sọ fún wa mọ́ yìí tá a sọ ilé ìfẹ́ ló gbọ́ lọ́wọ́ mọ́ ẹgbọ́ ọlọ́run sàánú mi dìgbọ́ ẹ̀ bọ̀jú mẹ́ṣẹ́ bọ̀jú mẹ́sí bọ̀kú gbogbo tàbí tó àwádà kí ilé wọ́n ní bọ̀jú bọ̀jú bọ̀jú àwọn dọ́kítọ̀ ní mẹ́sí bọ̀kú bọ̀jú lọ rí ọ̀ thank you very much bọ̀jú thank you thank you very much bọ̀jú àríbọ̀jú lẹ́tọ̀ wí good morning bọ̀jú àmọ́ rírì jẹ́jẹ́ àríkùnrin sọ́lá ọ̀rọ̀ náà àtiwájú ah, ìyá ń lọ báyìí àwọn àǹfààní wọn ti ṣe é wọ́n ti ṣe takùntakùn iṣẹ́ ńlá ni wọ́n ṣe. àwọn àni pẹ̀lú iṣẹ́ tẹ tó ṣe yìí náà ẹ gbọ́dọ̀ gba ìgbọ̀. àti irú eléyìí làwọn ní adúgbò lọ́dọ̀ ọlọ́run súnà náà dápọ̀ àbíbídíà ò dá ọlọ́run sábà lébídíà wọgbó ọ̀la àṣejògbò ní súnà ẹ̀dá ìwọ bí èmi báyìí tí ẹgbẹ́ lómi ìjọba ti ṣe yóò wákà pé òun ti wá ń roko látijọ́ yìí òun jẹ́ kí èrè oko ìwọ bí èmi ní ìwọ amúra kalẹ̀ ó ti gbé bíríkì là àfẹ́mọ́lọ́dé wọn lè lórí búlọ́ọ̀kù lórí mẹ́tò tá a bá palẹ̀ nínú ọgbàgbà àwọn àṣewòsàn wa mọ̀ nílẹ̀ wọlé nìyí. ọlọ́ọ̀bá àṣà bàbá wa ní ẹ̀sùn lórí. tẹ̀kídìmù لجميع المحتفلين الذين وفقهم الله إلى أن ينالوا هذا الخير العظيم ووفقهم الله سبحانه وتعالى إلى أن يختموا برنامجهم níbi tá a dé báyìí òun náà ni àrísọ yásìkò a ní àwọn àti mùdírù máàdì ní wo ẹ̀fọ̀dílọ́dún ṣe kàmàlùdín ọ̀sán àwọn bá àwọn àgbàlagbé ni àwọn náà ni ó máa bọ̀ lẹ́bùn. Ìdínú máa dì ní ìwò máa dì áàlì súnlẹ̀ ah, ah. tí wọ́n jẹ́ máa. Àwọn àfáwà dáadáa. Àwọn àfáwà dáadáa. Àwọn ní sùúrù tọ́. Wọ́n bẹ̀rẹ̀ òjì nínú sùúrù wọn. Àkọ́lọ́mọ̀ ti mọ̀ rúdá wo ti láì lò nínú sùúrù wọn. Bẹ́ẹ̀ bá nínú sùúrù wọn. Bẹ́ẹ̀ ti ní ọlọ́lọ́ dáa. Ó dáa bá ní ọ̀pá ọkùnrin lẹ́kọ̀ọ́. Ọlọ́run